ìròyìn ìdárayá ní ṣókí fúnkẹ́ akíndélé aka jennifer kí ọkọ ẹ̀ jj Sixskillz kú oríire ọjọ́ ìbí ẹ̀ ó sọ wípé láṣẹ Èdùmàrè rasheed bello iná ìfẹ́ wa ò ní kú láéláé má bẹ́ẹ̀ dàgbà má bẹ́ẹ̀ dògbó torí pé ìwọ nìkan ni ààyò àti ìfẹ́ ọkàn mi. Tóbi Bákàrè ti Big Brother Naija ti já wa sí wípé nígbà tí òun bá ṣe ìgbéyàwó ọdọọdún ni òun á máa propose sí ìyàwó òun torí pé òun fẹ́ kí ìgbéyàwó òun kún fún ìfẹ́ púpọ̀ kóun lè máa lọlé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wípé olólùfẹ́ òun wà nílé ó wá sọ wípé ó lè le díẹ̀ o àmọ́ òun á jẹ́ kó ṣeé ṣe nítorí náà ìyàwó mi ọjọ́ iwájú ó kú oríire torí pé ọkọ alálùbáríkà ló fẹ́ fẹ́ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ilẹ̀ nàìjíríà ò lè ra dìsáínà gidi pàǹdà ni wọ́n ń wọ̀ tẹ́lẹ̀ni tó sọ ọ̀rọ̀ ẹ di mímọ̀ Tẹ́ni Màkànákì ló sọ èyí di mímọ̀ o wípé kò jábọ́ lẹ́nu òun o òun fi gbogbo ẹnu sọ ni àmọ́ òun ní tòun òun ò ra ilé tàbí ilẹ̀ àbí kó òun dára òun lókòwò tí kò ní parun láéláé tí ọmọ àti àwọn ọmọ ọmọ òun máa jẹ níbẹ̀ dára kóun ní pé òun ra dìsáínà tóun máa wọ̀ tí yóò padà bàjẹ́ àbí tí àwọn èèyàn padà gbà ní ọrùn òun pé kò sẹ́ni tó lè mọ ohun sí ọ̀rọ̀ tí òun sọ yìí o òun lòun sọ òun dẹ̀ tún máa tún sọ níbikíbi nígbàkúgbà ọkọ àfẹ́tẹ́lẹ̀ Yvonne Jẹ́gẹ́dẹ́ Abounce ti fi ojú ọmọ rẹ̀ hàn láìpẹ́ ní orí ẹ̀rọ Instagram fún gbogbo ọmọ aráyé wípé òun ò kọ̀ ọmọ òun sílẹ̀ o ọmọ òun rèé lẹ́gbẹ̀ẹ́ òun a sì rí bí ó ṣe ń bá ọmọ náà ṣeré wípé kó má gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ nípa òun òun ò kí ń ṣe èèyàn burúkú òun nífẹ̀ẹ́ ìyàwó òun àmọ́ òun ò lọ déédéé láàrin àwọn táwọn sì fi ara wọn sílẹ̀ pẹ̀lú ìmọ̀ àwọn méjèèjì eléyìí ò dí òun lọ́wọ́ láti rí ọmọ òun àbí káwọn má ṣe ṣe òun gẹ́gẹ́ bí bàbá àbí láti tọ́jú ọmọ òun a kí Paul Dr Helen Paul kú oríire PhD tí wọ́n ṣẹ̀ gbà ní University of Lagos Helen Paul kọ sórí ẹ̀rọ ayélujára wípé ó yá o mo ti di dókítà báyìí ẹ jọ̀wọ́ tẹ́ bá máa pè mí ẹ pè mí ní dókítà Helen Paul torí pé inú mi dùn ayọ̀ mi kún pé ọlọ́run ṣọ́ mi kó rọrùn àmọ́ àwọn parí àwọn jáde àwọn ní ìwé ẹ̀rí láyọ̀ àti àlàáfíà nítorí náà àwa náà kí Dr. Helen Paul kú oríire bákan náà kí Lizzy Anjorin kú ti oríire birthday tí ó ṣe ọmọ ọlọ́jọ́ ìbí Lizzy Anjorin ó bọ́ síta ó sọ gbogbo ohun tójú rẹ̀ ti rí àti ohun tó ti ṣẹlẹ̀ sóhun látìgbà tóun ti bẹ̀rẹ̀ eré sinimá àmọ́ ọlọ́run ọba elédùnmarè ó wá sọ ẹ̀gàn òun dògo ó sọ di èèyàn pàtàkì láwùjọ pé òun náà rèé o òun ti di ìyálájì gbogbo universe Lizzy Anjorin akínyìn oríire ọjọ́ ìbí lákòótán lákòótán lákòótán hey ẹ̀yin tèmi nílé hmm. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa Tonto Dike àti ọkọ rẹ̀ ni wọ́n ti ń bá ọ̀rọ̀ yìí bọ̀ lórí ẹ̀rọ ayélujára nígbà tí Tonto Dike jáde láti sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ wípé ó ń pa irọ́ mọ́ òun ó dẹ̀ ń sọ oríṣiríṣi nǹkan mọ́ òun kódà ó tún sọ̀rọ̀ nípa bí ìyá ọkọ rẹ̀ ṣe tì í dànù ó wá ní wọ́n ti gbàgbé ni o wípé òun ń sun ilẹ̀ ńlẹ̀ fún wọn tí wọ́n ń sun orí ìbùsùn torí pé òun fẹ́ tẹ́ wọn lọ́rùn bí ọmọ wọn dẹ̀ ṣe ń na òun bí ìlú bàrá nìyá náà rí wípé ọmọ jẹ́ kóun sọ ọ̀rọ̀ rárá o àmọ́ ní àná òde yìí náà ni Churchill náà tún wá jáde ó kọ ó fún wa ní ìwé ẹ̀rí wípé Tóńtó Díkè o ó ta ọkọ̀ iléeṣẹ́ Churchill wípé ó ta pẹ̀lú ayédèrú ìwé àmọ́ bí ọ̀rọ̀ ẹ ṣe ń lọ yìí àìtí mọ̀ ibi tí yóò já sí àwọn ogun tó máa wá já sí o àwa wà níbí láti jẹ́ kẹ́ mọ̀ ohun tí ó ń ṣẹlẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ àti ohun tí ó ń lọ kò báyìí lọ ní ti abala ohun tó ń lọ àti ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa ètò sì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ òun lẹ ti gbọ́ nípa ohun tí ó lọ tó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa àmọ́ wá lóhun kan tèmi wá fẹ́ jà yín sí ní ṣókí hmm. láàrin àwọn ìlú mọ̀ọ́ká lóbìnrin ní Yorùbá movie industry a rí pé lásìkò yìí ohun tí ó ń trend tó lọ láàrin wọn nísìn òun ni ológun baby mama hmm. wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ àmọ́ ń fẹ́ mẹ́nu bà títí arábìnrin òṣèré obìnrin tí à ń pè ní Bukola Adéẹyọ hey ọmọbìnrin ẹ mọ̀ náà ó kúrú ó pupa ó rẹwà ó pọ́tébù bó bá bí ọmọ àkọ́kọ́ mọ́tò mímu àkọ́kọ́ wọn a gbọ́ nípa ìtàn tó lọ láàrin ọmọ yìí wípé ẹni tí wọ́n bímọ fún ẹni tó jẹ́ pé wọ́kọ̀ lọ pàdé pé òkè wa kò jáde ọ̀rẹ́ mi jẹ́ kí n mọ ọmọkùnrin ọjọ́ jáde lọ pẹ̀lẹ́ nìyẹn ó dẹ̀ di oyún ó dẹ̀ filẹ̀ pé òkè o àwọn òfẹ́ ṣẹ̀sì ọlọ́run ọba wọ́n bí ọmọ yìí nígbà tí wọ́n wá bí ọmọ kejì ni a ṣẹ̀ wá ń gbọ́ oríṣiríṣi ìròyìn nípa ọmọ kejì àmọ́ látijọ́ mi ìsọ̀rọ̀ pa ìtorí pé mọ̀ pé mi ní tèmi tèmi bá ti bá dùn fún kókí tiẹ̀ mọ ohun tó rí lè ṣẹlẹ̀ kí mọ òdodo ọ̀rọ̀ kí mọ òótọ́ ọbẹ̀ mi ni wá parọ́ fún yín mi ni wá fún yín ní nǹkan tí nǹkan tí ò jẹ́ ní nǹkan tí ò jẹ́ òótọ́ òun ló yẹ kí n ní sùúrù kí n fi lọ káàkiri kí n gbọ́ látẹnu táyé látẹnu kẹ́hìndé kí n gbọ́ látẹnu ìdìbò tàbí kí n ṣe wá kú gbogbo wa ṣé tí mo confam tẹ́ bá ń gbọ́ mo mu lóye tí mo confam báyìí òun ni wípé arákùnrin tí Bùkọ́lá Ajẹ́yọ̀ tí ó bí ọmọ ẹ̀ yìí fún ó ti ní ìyàwó ó ti ní ọmọ ìyàwó yìí náà ti wá sí tó ti wá pariwo pé ẹ̀yin èèyàn ẹ gbà mí lọ́wọ́ Bùkọ́lá o Bukola lo oògùn fún ọkọ mi ni ó fi di pé ìyẹn fún ní oyún ẹlẹ́ẹ̀kejì ó dẹ̀ ti fún ní owó láti fi ṣe gbogbo èmi là ń ṣe ìkómọ ni bébí ṣàwàrà tó bá ń ṣe lóríṣiríṣi lórí Instagram yẹn tó fi ṣe ó wá sọ pé kó jọ kó bóun bẹ Bùkọ́lá Adéyẹyọ nígbà tí mi wọn láǹfààní láti bá ọmọbìnrin yìí sọ̀rọ̀ ó sọ wípé òun ò ní kankan pẹ̀lú Bùkọ́lá Adéyẹyọ ju pé kí ó fi ọkọ òun lọ́rùn sílẹ̀ lọ alẹ́bí Bùkọ́lá Adéyẹyọ náà Bùkọ́lá Adéyẹyọ fúnra rẹ̀ sọ fún wa wípé òun ò ní ọ̀kan láti sọ nípa ọ̀rọ̀ ìtorí pé Ọlọ́run fún òun ní ọkùnrin ó mọ èrèdí tó fi jẹ́ kó yọ ọ̀dọ̀ òun láti ara ẹni tó ti yẹ ọ̀dọ̀ òun pé nítorí náà òun ò ní òun kan láti sọ àti wípé òun tiẹ̀ ní nǹkan tí òun fẹ́ fi ọkọ arábìnrin ṣe tó bá wá dọjọ́ wájú o tí ọkọ fúnra rẹ̀ bá wò ó pé òun gangan báyìí ni ó tọ́ sí láti jẹ́ ìyàwó ilé rẹ̀ ó máa wá bá òun yóò fẹ́ òun níṣẹ́ kàtó wípé òun ti bí ọmọ méjì èyí ìyàwó tí ẹ̀wájẹ́ náà ọmọ kan péré ni ìyàwó náà sì bí. Hmm ẹni pé hmm, àwọn olómọ̀ọ́ká wa ohun tí ó ń ṣẹlẹ̀ ní kọ̀kọ̀ láàrin wọn ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọdẹ tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tún jẹ́ pé nínú indọ́strì àwọn Yorùbá indọ́strì yìí ọmọ bébí màmá ti pọ̀ jù bí kọ́ẹ́pọ́ bímọ ká má mọ bàbá àbí kọ́wọ́ pé torí pé àwọn jẹ́ ìlú mọ̀ọ́ká wọn ò fẹ́ kí a mọ̀ àmọ́ tá a bá wá tọ́ pínpín ọ̀rọ̀ ìtàn bàbá dèbò kòkò á rí i pé lọ́pọ̀ ọ̀gbà ó ti máa ń jẹ́ni tí ó ti ní ọmọ kan tẹ́lẹ̀ rí àbí tó níyàwó nílé tẹ́lẹ̀ rí ni ọ bímọ fún títí sẹ́yìn jáde títí ti arábìnrin kan tí à ń pè ní Tara Tara Ṣèfini tó jẹ́ ṣe ìgbéyàwó láìpẹ́ ìyàgbéyàwó náà ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ọ́ká ni wọ́n lọ àwa náà wà níbẹ̀ láti yẹ wọn sí ayẹyẹ ó lọ ó dùn níbi ayẹyẹ la ti ń gbọ́ ẹsẹ̀kẹsẹ̀ wípé arákùnrin tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú wípé ó fẹ́ ìyàwó àti ọmọ tí ó fi wọ́n sílẹ̀ kó tó wá fẹ́ òṣèrébìnrin Táwà Àjíṣefínní àmọ́ o ti Táwà yìí mo bi táwà léèrè pé ó gbọ́ arábìnrin táwà ṣé lóòótọ́ ni ó lóun ò ní nǹkan tó bọ́tọ̀ torí pé àwọn èèyàn wọ́n ṣe máa da àárín àwọn àtọkàn rú ni wọ́n ọ̀dẹ̀ lè rí torí pé àwọn ṣe ṣe ìgbéyàwó ni tí mo bá tún wá gbọ́ ohun kan míì nípa ọ̀rọ̀ pé ó ti fẹ́yàwó kan tẹ́lẹ̀ síbi kan tí ó fi wọ́n síbẹ̀ tó fẹ́ lùmọ̀ káwà mà wá jà yín torí pé kọ́lọ́n ṣàánú mi níṣẹ́ méjèèjì pé kéèmí wọn máa fún yín ní àwọn àmẹ̀bọ ohun tó ń ṣẹlẹ̀ níkọ̀kọ̀ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa. ẹ ká lọ dansia sí orin J1 tó fíjọ Òrìṣàfẹ́mi tó pe àkọlé ẹ̀ ní bàánú sọ̀tà máa wá padà dé Tóyìn Abdul lè máa bá ní àgọ́dọ̀ tí máa já wa sí ohun tí ó bá lọ láti ṣẹ̀ṣẹ̀ kọjá àwa já wa sí gbogbo ohun tí ó yẹ ká mọ̀ lórí campus gist à